ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni orin kíkọ a ó kà láti inú ìwé Matthew orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n Matthew twenty six thirty lẹ́yìn náà wọ́n kọ orin kan wọ́n jáde lọ sórí òkè olífì orin kíkọ jẹ́ ohun kan lára àwọn tí ọlọ́run fẹ́ kí a máa ṣe ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí onígbàgbọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti jẹun tí wọ́n sì sọ̀rọ̀ jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kọ orin kan kí wọ́n tó jáde lọ sí ibi tí ó kàn nínú ìrìn àjò wọn nígbà tí àwa náà bá kóra jọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ irú kíkọ orin bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ eléyìí tí ó ṣọ̀wọ́n láàrin wa. ìwé efésù orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún jẹ́ kó yé wa wípé kíkún fún ẹ̀mí ọlọ́run kì í ṣe kíkọ orin àti híhó ìwà ayọ̀ ní ọkàn wa sí olúwa nìkan bí kò ṣe pẹ̀lú nípa kíkọ tayọ̀tayọ̀ fún ara wa sáàmù àti orin orin kíkọ jẹ́ ọ̀kan lára ọ̀nà tí à ń gbà tú ọkàn wa jáde gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ayọ̀ ẹ̀mí jẹ́ eléyìí tó ń gbé ní inú ọkàn wa. Nígbà tí eléyìí bá sì wà ní inú ọkàn wa, kíkọ orin yìí yóò máa sàn jáde láti inú ọkàn wa láì ní àtakò kankan. Ayọ̀ yìí jẹ́ eléyìí tó ń wá láti pàṣẹ ìbáṣepọ̀ wa pẹ̀lú ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ a ò gbọ́dọ̀ dé ìgoríta náà níbi tí a ò ti ní ayọ̀ àti inú dídùn nípa wíwà ní iwájú ẹ̀mí mímọ́ àti ìwàláàyè ẹ̀mí mímọ́ nínú wa àpọ́stélì Pọ́ọ̀lù sọ wípé èmi ò kọrin nípa ẹ̀mí èmi ó sì kọrin nípa òye pé èmi pẹ̀lú nínú ìwé kọ́rìntì kínní orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹẹ̀dógún first corinthians chapter fourteen verse fifteen bákan náà ni dáfídì sọ wípé ọkàn mi ṣe tán olúwa ọkàn mi ṣe tán èmi ò kọrin n ó sì kọ òyìnwó ayọ̀ fún olúwa nínú ìwé orin dáfídì orí kẹtàdín ní ọgọ́ta ẹsẹ̀ ìkeje psalms fifty seven verse seven. jẹ́ kí ohun gbogbo àti ìlàkọjá gbogbo kí ó jẹ́ àǹfààní láti kọ orin sí ọlọ́run rántí pọ́ọ̀lù àti sílà nínú túbú ìwọ náà máa lọ sínú ayé lónìí kí o máa ní lọ́kàn wípé ọlọ́run ti sọ nínú ìwé àìsáyà orí karùnlélọ́gọ́ta ẹsẹ̀ ìkẹrìnlá isaiah sixty five verse fourteen pé wo ó àwọn ìránṣẹ́ mi ń kọrin ayọ̀ ní ọkàn wọn. má ṣe jẹ́ kí ọkàn rẹ wà ní eléyìí tí kò kún fún ìyìn ọpẹ́ àti orin kíkọ sí ọlọ́run ní ìgbà gbogbo. èyí jẹ́ àṣírí kan pàtàkì láti wà ní ẹ̀kúnrẹ́rẹ́ ní kíkún ẹ̀mí ọlọ́run ní ìgbà gbogbo. àdúrà olúwa kún mi ní àkọ̀tun pẹ̀lú ẹ̀mí rẹ kí ayọ̀ mi kí ó lè ru sókè kí ó sì mú mi máa kọ orin ìyìn sí ọ ní ìgbà gbogbo ní orúkọ jésù hó ìwo ayọ̀ kí o sì kọ irin ìyìn sí ọlọ́run àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú titun láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe àwọn ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí yìí a ó ka láti inú ìwé lúùkù orí kẹtàlá àti orí ìkẹrìnlá ẹ máa bá wa kálọ. lúùkù orí kẹtàlá ní àkókò náà gan-an àwọn kan sọ fún un nípa àwọn ará Gálílì kan tí Pílátù pa bí wọ́n ti ń rúbọ lọ́wọ́ Jésù sọ fún wọn pé. ẹ rò pé àwọn ará Gálílì wọ̀nyí jẹ́ ẹlẹ́ṣẹ̀ ju gbogbo ará Gálílì yòókù lọ ni tí wọ́n fi jẹ irú ìyà yìí rárá o mo ń sọ fún yín pé bí ẹ kò bá ronúpìwàdà gbogbo yín ni ẹ ó ṣègbé bákan náà tàbí àwọn méjìdínlógún ti ilé ìṣọ́ gíga ní Súlámù wólù tí ó pa wọ́n ṣé ẹ rò pé wọ́n burú ju gbogbo àwọn ènìyàn yòókù tí ó ń gbé Jerúsálẹ́mù lọ ni rárá o mo sọ fún yín pé bí ẹ kò bá ronúpìwàdà gbogbo yín ni ẹ ó ṣègbé bákan náà. ó wáá pa òwe yìí fún wọn ó ní. ẹnìkan gbin igi ọ̀pọ̀tọ́ sínú ọgbà rẹ̀ ó dé ó ń wá èso lórí rẹ̀ ṣùgbọ́n kò rí ó wáá sọ fún olùtọ́jú ọgbà pé ṣé o rí i ó di ọdún mẹ́ta tí mo ti ń wá èso lórí igi ọ̀pọ̀tọ́ yìí tí n kò rí i gé e lulẹ̀ kí ló dé tí yóò kàn máa gbilẹ̀ lásán ṣùgbọ́n olùtọ́jú ọgbà dá a lóhùn pé alàgbà fi í sílẹ̀ ní ọdún yìí kí n walẹ̀ yí ká kí n bu ilẹ̀ dú sí i bí ó bá so èso ní ọdún tí ń bọ̀ ó dára bí kò bá so èso gé e. Jésù ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nínú ilé ìpàdé kan ní ọjọ́ ìsinmi obìnrin kan wà tí ó ní irú ẹ̀mí èṣù kan tí ó sọ ọ́ di aláìlera fún ọdún méjìdínlógún ẹ̀yìn rẹ̀ tẹ̀ kò lè nàró dáradára nígbà tí jésù rí i ó pè é ó sọ fún un pé. obìnrin yìí a wò ọ́ sàn kúrò nínú àìlera rẹ. jésù bá gbé ọwọ́ méjèèjì lé e lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀yìn rẹ̀ bá nà ó bá ń fi ògo fún ọlọ́run ṣùgbọ́n inú bí olórí ilé ìpàdé nítorí jésù ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi ó bá sọ fún àwọn ènìyàn pé ọjọ́ mẹ́fà wà tí a ní láti fi ṣiṣẹ́ ẹ wá fún ìwòsàn láàrin àwọn ọjọ́ mẹ́fà yìí ẹ má wà fún ìwòsàn ní ọjọ́ ìsinmi mọ́. ṣùgbọ́n olúwa dá a lóhùn pé. ẹ̀yin alágàbàgebè èwo nínú yín ni kì í tú màálùú tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ sílẹ̀ ní ibùjẹ ẹran kí ó lọ fún un ní omi ní ọjọ́ ìsinmi. ẹ wá wo obìnrin yìí ọmọ abrahamu tí sátani ti dè fún ọdún méjìdínlógún ṣé kò yẹ kí a tú u sílẹ̀ nínú ìdè yìí ní ọjọ́ ìsinmi? nígbà tí ó sọ̀rọ̀ báyìí ojú ti gbogbo àwọn tí ó takò ó ńṣe nínú gbogbo àwọn ènìyàn ń dùn nítorí gbogbo ohun ìyanu tí ó ń ṣe nítorí náà Jésù sọ pé. kí ni àbá fi ìjọba Ọlọ́run wé kí ni ìbá fi ṣe àkàwé rẹ̀ ó dàbí ẹyọ wóró músítádì kan tí ẹnìkan mú tí ó gbìn sí oko rẹ̀ nígbà tí ó bá dàgbà ó di igi àwọn ẹyẹ ojú ọ̀run wá ń ṣe ìtẹ́ wọn sí orí ẹ̀ka rẹ̀. ó tún sọ pé kí ni n bá fi ìjọba ọlọ́run wé ó dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó pò mọ́ òṣùwọ̀n ìyẹ̀fun ńláńlá mẹ́ta títí gbogbo rẹ̀ fi wú sókè. bí jésù ń bá ìrìn àjò rẹ̀ lọ láti ìlú dé ìlú àti láti abúlé dé abúlé ó ń kọ́ àwọn ènìyàn bí ó ti ń lọ sí jerúsálẹ́mù ẹnìkan wá bí i pé. alàgbà ǹjẹ́ àwọn ènìyàn tí yóò là kò ní kéré báyìí. jésù wá sọ fún àwọn ènìyàn pé. ẹ láti gba ẹnu ọ̀nà tí ó há wọlé nítorí mò ń sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń wá ọ̀nà láti wọlé ṣùgbọ́n wọn kò lè wọlé nígbà tí baálé ilé bá ti dìde tí ó bá ti ilẹ̀kùn ẹ ó wàá dúró lóde ẹ ó bẹ̀rẹ̀ sí í kanlẹ̀kùn ẹ ó wí pé alàgbà ṣílẹ̀kùn fún wa ṣùgbọ́n yóò dá yín lóhùn pé èmi kò mọ̀ yín rí ẹ ò á máa sọ pé a jẹ a mu rẹ ó kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ní ìgboro wa ṣùgbọ́n yóò sọ fún yín pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi ẹkún àti ìpayín keke yóò wà nígbà tí ẹ bá rí abrahamu àti isaki àti jacobu àti gbogbo àwọn wòlíì ní ìjọba ọlọ́run tí wọ́n á tì yín mọ́ òde àwọn ènìyàn yóò wá láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn láti àríwá àti láti gúúsù wọn yóò jókòó níbi àsè ní ìjọba ọlọ́run àwọn èrò ẹ̀yìn yóò di ará iwájú àwọn ará iwájú yóò di èrò ẹ̀yìn. ní àkókò náà àwọn Farisí kan wá sọ́dọ̀ Jésù wọ́n sọ fún un pé. kúrò níhìn-ín nítorí Hẹ́rọ́dù fẹ́ pa ọ́. ó dá wọn lóhùn pé. ẹ lọ sọ fún ọlọ́gbọ́n ìwé yẹn pé mo ń lé ẹ̀mí èṣù jáde mo tún ń ṣe ìwòsàn lónìí àti lọ́la pé ọ̀túnla n ó parí iṣẹ́ mi mo ní láti kúrò kí n máa bá iṣẹ́ mi lọ lónìí lọ́la àti lọ́túnla nítorí bí wòlíì kan yóò bá kú ní Jerúsálẹ́mù ni yóò ti kú Jerúsálẹ́mù Jerúsálẹ́mù ìwọ tí ò ń pa àwọn wòlíì tí ò ń sọ òkúta lu àwọn tí a ti rán sí ọ nígbà mélòó ni mo fẹ́ kó àwọn ọmọ rẹ jọ bí adìẹ ti kó àwọn ọmọ rẹ̀ sí abẹ́ ìyẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ kò gbà fún mi ẹ wò ó ọlọ́run ti fi ìlú yín sílẹ̀ fún yín ṣùgbọ́n mo wí fún yín pé ẹ kò ní rí mi títí di ìgbà tí ẹ ò wí pé alábùkún ni ẹni tí ó ń bọ̀ wá ní orúkọ olúwa. lúùkù orí kẹrìnlá ní ọjọ́ ìsinmi kan jésù lọ jẹ ní ilé ọ̀kan nínú àwọn olóyè láàrin àwọn farisí wọ́n bá ń ṣọ́ ọkùnrin kan wà níwájú rẹ̀ níbẹ̀ tí gbogbo ara rẹ̀ wú bòmùbòmù jésù bi àwọn amòfin àti àwọn farisí tí ó wà níbẹ̀ pé. ṣé ó dára láti ṣe ìwòsàn ní ọjọ́ ìsinmi tàbí kò dára. wọ́n bá dákẹ́ jésù bá mú ọkùnrin náà ó wò ó sàn ó bá ní kí ó máa lọ ó wá bi wọ́n pé. ta ni nínú yín tí ọmọ rẹ̀ tàbí màálùú rẹ̀ yóò já sínú kànga ní ọjọ́ ìsinmi tí kò ní fà á yọ lẹ́sẹ̀kẹsẹ̀. wọn kò sì lè dá a lóhùn nígbà tí Jésù ṣe àkíyèsí bí àwọn tí a pè sí ibi àti ti yan ipò ọlá ó wáá pa òwe kan fún wọn ó ní. nígbà tí ẹnìkan bá pè ọ́ sí ibi ìyàwó má ṣe lọ jókòó ní ipò ọlá bóyá ẹni tí ó pè ọ́ tún pè ẹlòmíràn tí ó lọ́lá jù ọ́ lọ ẹni tí ó pè ọ́ yóò wá tọ̀ ọ́ wá yóò sọ fún ọ pé fi ààyè fún ọkùnrin yìí ìwọ yóò wá fi ìtìjú bẹ̀rẹ̀ sí máa wá ààyè lẹ́yìn tí wọ́n bá pè ọ́ lọ jókòó lẹ́yìn kí ẹni tí ó pè ọ́ lè wá sọ fún ọ pé ọ̀rẹ́ mi súnmọ́ iwájú nígbà náà ìwọ yóò ní iyì lójú gbogbo àwọn tí ó wà níbi àṣẹ nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. ó wá sọ fún ẹni tí ó pè é fún oúnjẹ pé. nígbà tí o bá ṣe àṣẹ ìbáà jẹ́ lọ́sàn-án tàbí lálẹ́ má ṣe pe àwọn ọ̀rẹ́ rẹ tàbí àwọn arákùnrin rẹ tàbí àwọn ẹbí rẹ tàbí àwọn aládùúgbò rẹ tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ bí o bá pè wọ́n àwọn náà yóò pè ọ́ wá jẹun níjọ́ mìíràn wọn yóò sì san oore tí o ṣe wọ́n padà fún ọ ṣùgbọ́n bí o bá ṣe àṣè pè àwọn aláìní àwọn aláàbọ̀ ara àwọn afọ́jú èyí ni yóò fún ọ láyọ̀ nítorí wọn kò lè san padà fún ọ ṣùgbọ́n ọlọ́run yóò san án padà fún ọ nígbà tí àwọn olódodo bá jí dìde kúrò nínú òkú. nígbà tí ẹnìkan nínú àwọn tí ó wà ní ibi àṣegbọ́ ọ̀rọ̀ yìí ó sọ fún jésù pé. ẹni tí ó bá jẹun ní ìjọba ọ̀run ṣe oríire. jésù sọ fún un pé. ọkùnrin kan ṣe àṣe ńlá kan ó pe ọ̀pọ̀ ènìyàn síbẹ̀ nígbà tí àkókò àti jẹun tó ó rán ìránṣẹ́ rẹ̀ sọ́dọ̀ àwọn tí ó ti pè láti sọ fún wọn pé ó yá o a ti ṣetán ní gbogbo wọn pátápátá láìkó ẹnìkan bá bẹ̀rẹ̀ sí í ṣe àwáwí èkíní sọ fún un pé mo ra ilẹ̀ kan mo sì ní láti lọ wò ó mo tọrọ àforíjì yọ̀ǹda mi ẹnì kejì ní mo ra màálùú fún ẹ̀rọ ìroko mo ń lọ dán wò dákun yọ̀ǹda mi ẹnì kẹta ní mo ṣẹ̀ṣẹ̀ gbé ìyàwó ni. Mo nítorí náà n kò lè wá ìránṣẹ́ náà bá padà lọ jíṣẹ́ fún olúwa rẹ̀ inú wa bí baálé ilé náà ó sọ fún ìránṣẹ́ rẹ̀ pé tètè lọ sí gbogbo títì àti ọ̀nà ẹ̀bùrú ìlú kí o lọ kó àwọn aláìní àwọn aláàbọ̀ ara àwọn afọ́jú àti àwọn arọ wá síhìn nígbà tí ìránṣẹ́ náà ti ṣe bẹ́ẹ̀ tán ó ní alàgbà a ti ṣe bí ó ti pàṣẹ síbẹ̀ ààyè tún kù olúwa ìránṣẹ́ náà sọ fún un pé lọ sí ọ̀nà oko kí o bẹ àwọn ẹni tí o bá rí kí wọ́n wọlé wá kí inú ilé mi bá kún nítorí kò sí ọ̀kan nínú àwọn ènìyàn wọn nì tí a ti kọ́kọ́ pè tí yóò tọ́wò nínú àṣẹ mi. ọ̀pọ̀ àwọn ènìyàn péjọ pọ̀ sọ́dọ̀ rẹ̀ ó bá yíjú padà sí wọn ó ní bí ẹnìkan bá fẹ́ wá sọ́dọ̀ mi bí kò bá kórìíra bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ẹ̀gbọ́n àti àbúrò rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin tí ó fi mọ́ ẹ̀mí òun pàápàá kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi ẹnikẹ́ni tí kò bá gbé àgbélébù rẹ̀ kí ó máa tọ̀ mí lẹ́yìn kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi nítorí ta ni nínú yín tí yóò fẹ́ kọ́ ilé ńlá kan tí kò ní kọ́kọ́ jókòó kí ó ṣírò iye tí yóò ná òun kí ó mọ bí òun bá ní ohun tí òun yóò fi parí rẹ̀ kí ó má wàá jẹ́ pé yóò fi ìpìlẹ̀ lélẹ̀ tán kò ní lè parí rẹ̀ mọ́ gbogbo àwọn tí ó bá rí i yóò wá bẹ̀rẹ̀ sí fi ṣe yẹ̀yẹ́ wọn yóò máa wí pé ọkùnrin yìí bẹ̀rẹ̀ ilé kò lè parí rẹ̀ tàbí ọba wo ni yóò lọ kó ọba mìíràn lójú ogun tí kò ní kọ́kọ́ jókòó kí ó gba ìmọ̀ràn bí òun yóò bá lè kó ẹni tí ó ní ọ̀kẹ́ kan ọmọ ogun lójú bí kò bá ní lè kó o lójú kí ọ̀tá rẹ̀ tó dé ìtòsí yóò tètè rán ikọ̀ sí i pé òun túúbá nítorí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni nínú yín tí kò bá kọ gbogbo ohun tí ó ní sílẹ̀ kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi iyọ̀ dára ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu báwo ni a ti ṣe lè mú kí ó tún dùn kò wúlò fún oko tàbí fún ààtàn mọ́ àfi kí a dà á sóde ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.